যেন ভিডিও মনে লাগে ভাই ভিডিও করলেও ভালো লাগে

think it's 19. I love auto cleaning it, selling it, driving it. It's my hobby. It's my hobby. It's my hobby. look at omi mi ṣe ṣe ẹni tí ò mọ̀ bí wọ́n ti ṣe iṣẹ́ o hmm? when it's time to sing sing you know time to watch to drive it ó ti yẹ tó bá ti lọ wà tó mọ̀ ọ́ tó àwọn ọmọ fọ̀ ó ti yẹ tí wọ́n bá ti gbéyàwó wà mọ́ pẹ̀lú. Don't be sad for whatever you are doing, the host of whatever. I give God the glory. Mm. mọ́tò yín tó máa dàbí tuntun kí tó bẹ̀rẹ̀ sìn let me show them this thing ń bọ̀. tó bá ń ta mọ́tò àbí tó bá mọ̀ nǹkan mọ́tò tó láti mọ́tò you see mi ò polówó o eléyìí sọ ma pé tó bá lọ gbẹdẹ láti offshore eléyìí àwọn nọ́mbà tó wà lára ẹ̀ ń sìn nǹkan tí mo kọ́kọ́ fi yọ kúrò lélẹ́yìí tó bá ti fi sí tẹ́wà kan fi bíi blade àbí kankan ṣáà máa fi sí ó máa ṣí remover lélẹ̀ fún gbogbo any dress àmì kankan kí nǹkan tó bá wà lára ẹ̀ lélẹ̀ tẹ́ bá fẹ́ gbogbo àwọn dashboard gbogbo nǹkan bẹ́ẹ̀ àwọn steering àgbogbo inú yẹn gbogbo etí tí gbogbo bí lọ́rọ̀ yẹn eléyìí níbi ẹ́ńjì yẹn tẹ́ bá ti fọ̀ tán ẹni pé tọ́mọ́tò tuntun ni tẹ́ bá ti fọ̀ tán tẹ́ bá fi lè ṣe kìnnì ẹ́sprẹ̀ ó dẹ̀ tún nìkan tẹ́ máa fi sẹ́gbẹ̀ pẹ̀ mú bọ̀ vacuum lélẹ̀ tẹ́ máa vacuum ẹ̀ máa ṣe bẹ́ẹ̀ yẹn ṣe to understand mo máa pè púpọ̀ kí n jẹ́ kí ẹ rí ṣe to understand ẹ̀ torí Oh, don't worry. I shall show you more. Ẹ lè rí. Ṣé rí mọ́tò? Kẹ́lá ìṣe ti rí. Ṣé ti rí àwọn mọ́tò? Mọ́tò bọ́lá. Náà fi ṣeré ṣeré o. Èèyàn máa ṣiṣẹ́ ni o. Bí mo ṣe ṣe náà láti ilẹ̀ rèé o. Ẹ̀ tó lójú àwọn kan pàdé mi ṣe é ṣe é rèé o. Oh. Ọmọ ilé la yóò gbà o. Igogo ló gba alágbára. Ọlọ́run má jẹ́ ṣàìsàn. Ẹ ó dán o. Continue. trying to open the cupboard, was not opened. Okay, let's go. Yep. Okay, you want to use this one? No, I'm gonna bring this in the garage after, not right away. Okay, you want to take it to the garage? I'm gonna change the oil. The oil. This one need change oil? This one? No, I, I don't know. Yeah, start no small thing. No small thing. No small thing, Okay, Mama, you could drive? Yes. will push this one out. For two minutes, I gotta take this out and bring this in. Okay. Just back it up. Okay, a little. bit. Okay. For like five minutes. All right, five minutes? Yeah, right away. I just did this. Just watch the Jeep when you back up. There's a lot of reef there. Okay. This reverse. Yeah, vamos. Wait a second. Boa. What? Let me get back to me. Oh, okay. There's no need. it's, it's right there. You need to use this? Yes, please. The battery is down. You don't know how to use this? Just do this. Well, don't be aggressive today. It's not a good day today. <laughs> you buy you buy something today? Yes. What is? What'd you buy? This one. I bring your uh, Honda. You bring me Honda? Honda. I bring to the shipping. Fit the shipping. Okay, go, mom. You know I don't like Honda too much. I need to do something. Okay,